Babe, what's up? My name is Gafal. Okay. My name is Zainab. Èmi mo lè show you. ẹ. Tí ọmọ bàbá olówó ni mi ò máa fowó tọ́jú Like I'll take care of you. Ṣé ṣe ṣe ṣe ṣe ṣe. Wà ọ̀rọ̀ tí mò ń bá ẹ sọ yìí ó láwó lọ́nà máa fún ẹ lówó ṣe bí bó straight ló wọ̀ ṣé ìwọ fẹ́ wọ frontal. Kí wọ́n bá mi bèrè lọ́wọ́ àfáà Abdulgafar reason tó fi insist wípé mi lè fẹ́ Zainab kí ni ẹ gangan pẹ̀lú ọmọ Zainab tẹ́gbọ̀n ìfẹ́ yìí in fact mo ẹ̀ ṣẹ́kù yẹ kí ni ẹ máa dùn ní ìgbà ẹ̀gbọ́n ẹ róbìnrin rere fẹ́. obìnrin my foot. jẹ́ ká mọ ohun tó o ní tó o fi ń lé fòrùkọ́kọ́ fòrùkọ́kọ́ jẹ́ ká mọ̀ tá a bá mọ̀ then you are, you are not talking. èmi náà mọ bẹ̀bọ̀ jẹ́ Mo, pé ìpátá àpọ̀gbẹ́ rí ni a lè tó máa wọ bẹ́ẹ̀. mo bẹ̀rẹ̀ lọ́wọ́ àbúgbà fún ọ̀pẹ kí ló ṣẹlẹ̀ ó ní kí n bí ẹ́ explain it right now àbó ti da ọ̀rọ̀ ẹ ti yé mi. who are you? èmi mo sọ pé ẹni báyìí mo fẹ́ fẹ́ òun ni mo máa fẹ́ and that is it. ẹ ẹ lè fẹ́ òun ni mo ti sọ fún yín ẹ lè fẹ́ ẹ gbọ́ mi ẹ lè fẹ́. mo sọ pé mo ti mọlé ìyá àti bàbá ẹ. ebo kò sí nǹkan tèmi àti yín jọ sọ nìyẹn. ṣé ẹ̀gbọ́n mi bá tẹ̀ máa fẹ́ níbọ̀dì ní kámpọ́ọ̀sì ṣé ẹ kó wá jẹ́ zain náà.